Jesus loves you. Accept him as your Lord and your personal Savior. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Bá a ṣe lè dárí àwọn tó ṣẹ̀ wá. Má má wà sínú ìdánwò kó o sì gbà wá lọ́wọ́ mi sí. Jésù eléyìí ò ní ẹ̀lẹ̀, ó ń gbẹ̀san, kó má tún gbẹ̀san lára mi. Ọlọ́run alágbára ara kò lè ṣiṣẹ́ mi o olùgbàlà gbé mi wọ̀ o. ẹ̀yin píríṣì dáríjì ṣé ẹ̀yin fúnra yín ṣe lẹ́mìí ìdáríjì tẹ ìwà yìí. bá lọ sọ̀rọ̀ sẹ́ni tó máa nù ẹ́ pa. ọ̀gbẹ́ni ṣe nǹkan wà tó lè fi gbọ̀jà lọ́wọ́ wa. dúró bí mo ṣe máa ń bá yín sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ àti change. gbẹ̀nu sọ̀hún tàbí kí ló ń ṣe. kàbáyé tún máa rí màrí jù báàkù. abúlábúlábúlábúlábúlá ó ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ àwọn ìwà tí a gbọ́dọ̀ bá lọ́wọ́ àwa kìrìsìtẹ́nì pàápàá àwa òjíṣẹ́ ọlọ́run a bá irú ẹ̀ ní ọwọ́ tiyín. na craze dey worry you abi na you dey worry craze. jama which kind voice be that now i no dey hear english o. Oh. So the third one, y is equal to negative square root x. And the last one, negative square root negative x. Doyin ah! kẹ́ni kó bá mi ní kúndùn ló máa sọ̀rọ̀ ju bẹ́ẹ̀ lọ máa máa lọ́dún ẹ̀kọ́ sí. Tolúwa, ó máa sọ wípé birds of the same feather flock together. Èmi àti ẹ, we are not birds of the same feather. Surprise! by food, jọ́ntorí ọlọ́run ṣé ọmọ kan mi ò ní any modeling contract fẹ́ gbé fún ẹ tí n bá ní mi ò lè fún ẹ kò fẹ́ gbogbo arrogance ẹ yẹn gbogbo o fẹ́ máa eh, quest of flamboyance ẹ kò lè mọ pé kórìí ẹ pé ni. ọlọ́run àti àwọn òbí mi mi ò rò pé ẹnikẹ́ni fi ìfẹ́ hàn sí mi tó bó ṣe ìfẹ́ hàn sí mi ìfẹ́ ẹ ti wá jẹ́ kí ayé mi nítumọ̀ débi pé mo ti rálu àgbà mi. I don't want you. She will just die as in one. àtàkì àtàkì. ìyá jẹ́mi mi ò ní gbà ọmọ mi ti ní báyìí. mo ti ṣe mo tún sọ fún yín tẹ́lẹ̀ ah, ìgbà wo lẹ́yìn ẹ̀yìn ẹ̀ ask ọ̀rẹ́ mi yá o ẹ̀ tí kúrò lórí yẹn ẹ̀bẹ̀ tí mo ask mi yá o. ṣé wọ́n ṣé wọ́n ọ̀dọ́ mi yẹn.